oyetola yóò padà sípò gómìnà kó tóó di ọjọ́ karùn-ún oṣù kejì ọdún yìí owó ẹ̀yẹ ló sọ bẹ́ẹ̀ olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀nàrẹ́bù timothy owó ẹ̀yẹ ti sọ pẹ̀lú ìdánilójú pé alhaji gboyega oyetola yóò padà gẹ́gẹ́ bíi gómìnà kó tóó di ọjọ́ karùn-ún oṣù kejì ọdún tá a wà yìí lásìkò tí wọ́n ń ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ ìpolongo ìbò ààrẹ ẹgbẹ́ all progressives congress apc ní ọ́fíìsì tinubu shettima tó wà nílùú Òṣogbo ni owó ẹ̀yẹ ti fi àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà lọ́kàn balẹ̀ pé dídùn lọ́sàn yóò so fún wọn nítorí láìpẹ́ ni Oyètọ́lá yóò gba ẹ̀tọ́ rẹ̀ padà ó rán wọn létí pé ọjọ́ karùn-ún oṣù keje ọdún 2019 ní ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí kéde Oyètọ́lá gẹ́gẹ́ bí olùdíje tó jáwé olúborí nínú ìbò oṣù kẹsàn-án ọdún 2018 ó ní ọjọ́ yìí kan náà nílé-ẹjọ́ tó ga jùlọ yìí yóò tún gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ lórí ẹjọ́ tó ń lọ lọ́wọ́ láàrin Adeleke àti Oyetola ó ní ṣe ni wọ́n rò pé àwọn lè ṣe èrú ọpẹ́lọpẹ́ ẹ̀rọ Bivas tó tú wọn láṣìírí mo fi ń dá yín lójú pé gómìnà Oyetola yóò gba ẹ̀tọ́ rẹ̀ padà nínú oṣù kejì ọdún yìí owó ẹ̀yẹ tún fi kún ọ̀rọ̀ rẹ̀ pé kò sí òótọ́ nínú àhesọ kan tó ń lọ káàkiri pé àwọn aṣòfin kan ti ń gbèrò láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP nípínlẹ̀ Ọ̀ṣun ó ní gbọ̀ngbọ̀n làwọn wà nínú ẹgbẹ́ onítẹ̀síwájú ẹgbẹ́ APC nínú ọ̀rọ̀ tirẹ̀ Oyètọ́lá ké sáwọn ọmọ ẹgbẹ́ náà láti ṣiṣẹ́ gidigidi fún àṣeyọrí aṣíwájú Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ Shettima ó ní ohun tó dájú gbangba ni pé ìbò tó lé ní mílíọ̀nù kan ni Tinubu yóò rí nípínlẹ̀ Ọ̀ṣun nínú ìdìbò ààrẹ tí yóò wáyé lóṣù kejì ọdún yìí Oyètọ́lá wá ké sí gbogbo àwọn tí wọn kò tí ì gba káàdì ìdìbò wọn láti tètè ṣe bẹ́ẹ̀ nítorí agbára kan ṣoṣo tí wọ́n ní láti dìbò fún olùdíje tó nífẹ̀ẹ́ àwọn èèyàn orílẹ̀-èdè nàìjíríà lọ́kàn nìyẹn ó ní onírúurú iṣẹ́ ìdàgbàsókè ni tinubu ṣe lásìkò tó fi jẹ́ gómìnà ìpínlẹ̀ èkó ipa rẹ̀ kò sì ṣeé fọwọ́rọ́ sẹ́yìn títí dòní gbogbo àwọn ọgbọ́n àtinúdá náà ni ó sì lò láti fi tún orílẹ̀-èdè nàìjíríà ṣe tó bá di ààrẹ Florence Babasola ló ṣàkójọ ròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online faith adébọlá ló kà á sétí ìgbọ́yín